الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين kí ọlọ́ọ̀bá kó gba sọ́láàtì wa ọlọ́ọ̀bá sọ fún wa nínú alukur'an ọlọ́run ní yá yọ alladhina amanu ittaqullaha ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run ọba wa qulu qawlan sadida tẹ́ bá wá fẹ́ sọ̀rọ̀ lẹ́nu ẹ máa sọ ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó ní àlùbáríkà ọ̀rọ̀ tó ní ìtumọ̀ qawlan sadida ẹ máa wí gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó dáa subhanallahi wa bihamdihi subhanallahi alazim nínú àwọn ọ̀rọ̀ tó dáa òun ni wípé kẹ́ máa wí. اللهم صل على محمد وسلم sallim àwọn ọ̀rọ̀ وقول ni kẹ́ ẹ máa wí wa qulu qawlan sadida ẹ máa sọ̀rọ̀ dáadáa gbogbo gbà tí ẹ bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ láti àwọn tó jẹ́ òbí yín wala taqul lahuma ẹ má ṣe ní kọ́ gbẹ́nu ẹ má sọ̀rọ̀ èbú sí wọn àwọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ẹbí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì àti àwọn tẹ́jọ́ ń gbé àdúgbò àti àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ ẹ sọ̀rọ̀ dáadáa láàrin wọn anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir ó lẹ́nikẹ́ni tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba ó sì ní ìgbàgbọ́ nínú ọjọ́ kẹyìn falyaqul khayra gbogbo ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀ kó gbìyànjú láti sọ̀rọ̀ dáadáa aw liyasmut àbí kó gbẹnu dákẹ́ téèyàn bá ti fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ ronú sí ọ̀rọ̀ tó fẹ́ sọ ó fẹ́ lórí ọ̀rọ̀ àwọn èèyàn ó gbọ́dọ̀ ronú lórí tó fẹ́ ṣe torí wípé kí ni kullu ulaika kana ẹnu fi ń sọ̀rọ̀ etí fi ń gbọ́ ojú gbogbo ẹ̀ pátápátá ni ọlọ́run ọba máa béèrè lọ́wọ́ ní ọjọ́ lọ́jọ́ gbẹ̀ndé àlùkìyàmà gbogbo àwọn nǹkan tá a ṣe pátápátá máa yá lè fi hùwé nǹkan olè ní ìlànà lẹ́yìn ọ̀kìmù làtìd kò sọ̀rọ̀ kan tá a fẹ́ wí jáde lẹ́nu bí ó ń ṣe wípé rọ̀kìd àti àtìd wọ́n ti ń bẹ pẹ̀lú wa tí wọ́n ń kọ́ sílẹ̀ sórí kọ́kọ́ ni kò ń ṣe ohun tí a lè escape lọ́dọ̀ náà ba lé lórí máa lè ha àlùkìyàmà ọjọ́ gbẹ̀ndé àlùkìyàmà ọmọ la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha tíra tí òfin kankan lẹ̀ ó kéré ní ó tóbi illa ahsaha àyàfi kó jẹ́ kó kọ́ sílẹ̀ wa wajadu ma amilu hadira tó bá dọjọ́ gbèbè àlìkìyàmà wọ́n á wá ba gbogbo tí wọ́n ṣe níṣẹ́ pátápátá nínú tíra hadira gbogbo ẹ̀ ló máa wà ń bẹ̀ tí ò ní dín kan wàlá yazulimu rabbuka ahada ọlọ́run ọba rẹ ò sì ní ṣàbòsí fèèyàn kan ìrẹ́jẹ ò sínú fọ́tò gẹ́gẹ́ bó ṣe máa ń sọ bó bá ṣe jókòó ló ṣe máa bá rẹ̀ ká máa tẹ̀lé inú sudan bó bá ṣe jẹ gbèsè ni wàá ṣe sọ wọn kà máa tazra tahsud bó bá ṣe gbé nǹkan ló ṣe máa ka ó tó bá gbìn ló máa ká yorùbá náà parí ẹ pé yọkọ ní gbin ẹ̀fọ́ kó ká àlùbọ́sà àbí èèyàn kò sì lè gbin àlùbọ́sà kó ká ẹ̀fọ́ ni so kàmọ̀tẹ́ nínú sudan kàmọ̀tẹ́ àmàlì tó jìzà irú iṣẹ́ tó o bá ṣe ló máa dìtámì ládàá tó fẹ́ gbà iṣẹ́ tó bá ṣe ló máa dìtámì ládàá tó fẹ́ gbà so ló fi jẹ́ pé oníkálukú wa kó lo kọ́ọ̀lá ìfẹ̀dídà ẹ máa sọ ọ̀rọ̀ dáadáa téèyàn bá ti wá wo ọ̀rọ̀ tó fẹ́ sọ tí wọn náà wò pé ah, ọ̀rọ̀ yìí kò ní tún nǹkan ṣe ọ̀rọ̀ yìí kò ní mú lọ síwájú bá wa ọ̀rọ̀ yìí ọlọ́run ò yọ́nú kò ṣe kíni kó fa àlìsáàlì kò tètè kẹnu ẹni jánu kó bá wí pé kó dákẹ́ sòkàn ọlá kó fi wá ṣe sọ fún wa pé من سلم al-muslimina man salima al-muslimuna min lisanihi wa yadihi ẹni tó jẹ́ muslim dáadáa òun lẹni tó jẹ́ wípé àwọn mùsùlùmí wọ́n là kúrò níbi aburú ẹnu rẹ̀ aburú ahọ́n ẹ̀ àti aburú ọwọ́ ẹ̀ so gbogbo ìgbà tí ó bá jẹ́ wípé ẹnu ẹ̀ àti ọwọ́ ẹ̀ àwọn mùsùlùmí ò là ń bẹ̀ èèyàn náà kì í ṣe mùsùlùmí gidi mùsùlùmí gidi kò ní fáánù ẹ̀ kò ní fi ṣe àwọn mùsùlùmí ní ṣùtà mùsùlùmí gidi ò ní fi ọwọ́ ẹ̀ kò ní fi ṣe àwọn èèyàn ní ṣùtà kọ́nà ọba kó mú wa dúró kó ṣe wá ní mùsùlùmí rere kó fi wá ní ọkàn balẹ̀ gbogbo tá a fẹ́ dáadáa kọ́nà kó ṣe fún wa ìta fẹ́ láburú kọ́nà kó má ṣe lè jìnnà sí wa gbogbo àwọn àdánwò tó wá ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé àwọn alágbára tí wọ́n ń kọjú síra wọn ọlọ́mọba wa rọ̀ wọ́n lọ́kàn torí gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ pé tí erin méjì bá ń jà koríko obì ò ní gbérí so tí àwọn alágbára bá ti ń bára wọn jà èyí tó pọ̀ nínú àwọn ìyà tá a máa mú wá àwọn ọ̀lẹ náà ni a máa affect jù tó fi jẹ́ pé abẹ́ lọ́wọ́ bá orílẹ̀-èdè wa ọlọ́mọdé ò dáhùn àwọn òṣèlú wa ọlọ́mọ wa tí wọ́n ṣe o ètò ìdìbò tó ń bọ̀ ọlọ́mọdé ò dógún gbogbo àwọn tí wọ́n ti ń pètò pèrò pé à àwọn fẹ́ dàrú ni ọlọ́wọ́ bàbá wa rọ̀ wọ́n lọ́kàn o kó wá bá wa kó àwọn ìjọba náà lọ́wọ́ gbogbo ohun tó máa jẹ́ àǹfààní faraàlú ọlọ́jọ́ lè máa ṣe gbogbo ilé tó máa jẹ́ ìnira fún aráàlú ọlọ́jọ́ lè máa jìnnà sí ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين